aláré ń gbáyàwó rẹ̀ rẹ̀ tó ń tẹnu ayé kó tẹnu ọ̀run kó tún fà tẹ́tẹ́ dì í kó gbé kó jìyà rẹ̀. òpònú balẹ̀ jẹ́ bọ́nà jẹ́ bí epo àfọ̀n epo àfọ̀n ó tún ń gbéraga lẹ́yìn tó ṣe ohun tí wọ́n fi ṣe tó tún ń gbéraga lẹ́yìn tó ṣe ohun. fresh fm la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àní fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. fresh fm la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. fresh fm la wa ń gbọ́ òkè téńté tábìlì làwà akẹ́yìndé gbẹ̀gbọ́n. fresh fm làwà ń gbọ́. ilé orin làwà ní challenge ní ìlú ìbàdàn. fresh fm làwà ń gbọ́. Eh. one zero five dot nine ònkìlẹ̀ falafala fresh fm. fresh fm. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o. ojúmọ̀ ayọ̀ lọ́mọ. Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o <laughs> lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun nǹkan fìdílé ká jíjọ gbọ́. Ó yá ká àgbáyé ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́. wẹ́wẹ́ hmm. àròwẹ̀pẹ́ òkun tọ́ ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ sì kú ojúmọ́ mọ́ báyọ̀ méjì ní ń kí yín o ọ̀kan ẹ̀gbọ́n ọ̀kan àbúrò báyọ̀ gbèsàbí báyọ̀ fálékè gbàgede ajá àbálẹ̀ la sì ti ń kí bọ́ bá yan mú bí n bá kàn kò mú mo ní kan ẹ̀gbọ́n ìkan àbúrò. lára àwọn tí ó ṣe fún ọ náà wà nínú agbódùn bíi. ṣé ìwọ lẹ̀gbọ́n mo fẹ́ mọ̀ já ṣé ìwọ ṣálẹ̀gbọ́n mo sá mọ̀ pé Fálékè ṣé wọlé gbọ́n bàbá Fálékè lọ sájọ bẹ́ẹ̀ àmì méjèèjì ń jọ. bọ́ba ní wọlé gbọ́n ká béèrè nǹkan ẹ̀gbọ́n lọ́ọ̀rẹ́ ni. ṣé ọ̀rẹ́ o. bọ́ba ti ní wọlé gbọ́n kí ló sọ. o gbọ́ mi dáadáa. ok o lẹ́tọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ a lọ sí ọ̀dọ̀ Láyínká Ayéfẹ́lẹ́ pé ìgbà wo ni bàbá bí wa gangan. ok ká mọ ok kò sí wàhálà tí wọ́n bá tiẹ̀ máa bú wa ń ta wọ́n á ní ṣé ebi baba yín kọ́ ayéfẹ́lẹ́ ń kọ́ adẹ̀ ni baba ń bẹ láàfin. èmi ò tiẹ̀ ráàyè máa bá àyànjà sẹ́gbọ̀n. ẹ nǹkan tó wá ṣẹlẹ̀ ń sìn lélẹ̀ ṣó o ní ọ̀rẹ́ tó jẹ́ òṣìṣẹ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́. mọ́mọ́ fẹnu já ìjàkújà. ṣó o ní ọ̀rẹ́ tó jẹ́ òṣìṣẹ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́. bóyá tó jẹ mí lówó èló wá ni wá gbọ́ já tiẹ̀ kọ́kọ́ ti bí ìbẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni bá ṣe kápò ṣe béèyàn ò ṣe àní kò ṣe ají ṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ara àpẹẹrẹ bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí abíọ́dún mákindé ló tó fi lọ́lẹ̀ lánàá pé àníṣe lọ́yọ̀ọ́ tí a mm. ají ṣe bí ọ̀yọ́ là wá ó sì rí i pé ìgbésí akin àti ìgbésí akọni tí gómìnà ṣèyí mákindé gbé nípa pé pàjáwìrì àfikún owó oṣù tí wọ́n ó san fún oṣù mẹ́fà gbáko wage award tí gómìnà ní kọ́rọ̀ tó diran tó àwọn ṣáìn sí gómìnà sì ti ṣáìn sí tó fi mú inú àwọn òṣìṣẹ́ dùn abatẹ twenty five thousand fún òṣìṣẹ́ tó sì wà lẹ́nu iṣẹ́ abatẹ mọ̀jẹ̀ afa abatẹ ti àwọn pensioners abat abat fifteen thousand fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì bẹ̀rẹ̀ láti oṣù kẹwàá october tá a ti lò eh, tán lọ wọ́n bakidéètì ẹ̀ wọ́n bakidéètì ẹ̀ ni hmm. wọ́n sun ẹ̀yìn léyìí tọ́já sí pé ṣèyí ṣèyí ṣèyí ṣèyí o ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ṣèyí nílò àtẹ́wọ́fẹ́lẹ́ tó ṣe ìdí abá ni pé bọ́bá wà àwọn ìpínlẹ̀ bíi mẹ́rìndínlógójì tí ń bẹ ní olú ní tí ń bẹ nílùú orílẹ̀-èdè nàìjíríà mọ́ olú ìlú ilẹ̀ wa gan-an hmm. ṣàṣà ní ìpínlẹ̀ tó ti ìgbérúfẹ́ ìgbésí akin báyìí pàápàá lásìkò tí ọrọ̀ ajé àti ètò ìṣúná dídà tó ń dídò kò sówó tó nǹkan hmm. láyé kò sówó tó nǹkan yìí gómìnà rí bí ohun tí ó ń pè fún ìgbésẹ̀ pápápá láti tètè ṣe ọ̀nà ara ni gómìnà bá yọ ó dàbí pé ìjọba ọ̀nà ara náà ni gómìnà ti ṣe ní ilé agbègbè abínibí wọn ọ̀nà ara ọ̀nà ara náà ni gómìnà sì gbà yọ sí àwọn òṣìṣẹ́ ọba. àdọ́pẹ́ àdọ́pẹ́. ẹyẹ adúpẹ́ o atọ́pẹ́ dá o. bá a ṣe wá kí gómìnà láti kí àwọn ọmọ náà kú oríire àwọn tó gbà á. balẹ̀ ó dàbí pé civil servant ń jẹ lówó <laughs> torí ààrẹ sáà ń gbé gíní sọ lọ́rẹ̀ sọ lọ́rẹ̀ tó jẹ civil servant wọ́n ti gbé gbé irú yín náà irú yín ni ẹ máa jẹ́ àwọn ará ọjà tẹ́ torí pé etí yín ti nà wọ́n ti fi twenty five thousand kan láàrin oṣù mẹ́fà wọ́n ti fi kún òṣìṣẹ́ tẹ́sàrí lọ gbé owó lé owó gàrí owó lé owó ẹ̀wà owó lé owó kókò owó lé owó ànàmọ́ owó lé owó ẹ̀kọ́ owó lé owó òtílí débi pé ìtàn gbọ́ ìní ìsìnpẹ́ fi kúnwó kálukó ti máa rèsì owó hmm. gàrí owó kìnìkan ẹ̀sìn bọ̀pọ̀jà kan náà ní gbogbo wa kí wọ́n má tiẹ̀ wá fi tiẹ́ ẹ̀yìn irú àwọn òṣìṣẹ́ ọba tẹ́ fún ní twenty five thousand àtàwọn pẹ́ńsánà kí wọ́n má lọ fi kó bá wa hmm. aládàáni hmm tó jẹ́ pé ojú ọlọ́run ni ẹ̀ka aládàáni ń wò ẹ má fi kó bá wa tọrọ jà kan láti lọ ra nǹkan ní ìsìn. aládàáni sì tún yàtọ̀ síra. aládàáni tún wà ní aládàáni. Eh, eh, irú aládàáni ìwà aládàáni tiwa ní ìsìn àyìn lọ́hùn àtọ́làtọ̀ nàyìn bad. báyọ̀ ṣe nǹkan mọ́ ìwọ. so ìwọ screenshot àkàgbà làǹṣẹ́ kó sáfẹ́fẹ́. ẹ ṣáà jọ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ìgbowó lọ́jà lọ́nà àbàdì àìlóòótọ́ sórílẹ̀-èdè bíbá nǹkan jẹ́ twenty five thousand tẹ́ ẹranjú mọ́ ìná èlò náà ni béèyàn kó twenty five thousand lọ́jà nísìnyí pólíbàgì tí ó mú délé kókó ra báàgì rẹ̀ sí ẹjọ́ o ẹ ṣeun bó bá jẹ́ pé ọ̀rọ̀ ìlú náà la fi abala kókó sọ mo rò pé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ gómìnà apàtẹ́wọ́ fún yín ẹ ṣe gan ẹ jẹ́ kọ́ ọ̀rọ̀ ọ̀dà kitiyan kó wá di ọ̀wù ọ̀wù tàwa ṣẹ̀ṣẹ̀ ń gùn léèyàn sẹ́lódì káyẹ̀sẹ̀ wa máa wábi tá a ti fi ewé bò ẹ ṣe léyìí o ṣe yìí ṣe yìí o. now àwọn ọ̀nà tí ọ̀dà. <coughs> kí ni ní ìsìn. tá a bá lọ mú láti ọ̀nà agbègbè wáyà ń kébù nílẹ̀ Ìbàdàn <laughs> mo rò pé bẹ́ẹ̀ lọ rẹ wá ra lẹ̀ sí. <laughs> wọn kọ́ lé síbẹ̀ wọn ò ra lẹ̀ síbẹ̀ wàláì pẹ̀lú ipò tí ọ̀nà wọn wà eh lọ́ọ̀tàdánù bẹ́ẹ̀ni lóòlùngbàjò. bẹ́ẹ̀ mo sọ fún ẹ ọlọ́run ní ìtẹ́ fi ṣeré hmm. torí ipò tí ọ̀nà wáyà kebù wà mọ́tò téèyàn bá hmm. gbé lọ tí ì bá ṣe jíìpù ó hmm. ṣe ṣe kéèyàn má láǹfààní àti gbé mọ́tò yẹn padà wá. mo kọ́kọ́ ṣàkíyèsí ńgbà tọ́rẹ́ wa kan kó lọ sí ilé ẹ̀ ń bẹ̀ kí n forúkọ bo ẹ nímọ̀lá láṣìírí. kábíyèsí. oṣù yẹn ni ò gbé ọ̀ndà rẹ̀ jáde mọ́ mo wá wò pé bóyá ó wò pé kó máa gbé jíìpù jáde ni hmm. ìjọ tí mo wá lọ kí mo kan mọ́tò ẹ̀ lẹ́bàá ọ̀nà ibẹ̀ ni ọ yà wọ́ sí kàbíẹ̀ṣẹ́ ó yà gbé jíìpù ó yà jẹ́ kó máa fi nù lọ kàbíẹ̀ṣẹ́ béèyàn bá lọ sí wáyà kebù tó bá jáde ẹ̀rọ ọlọ́run ọba yìí pé sábẹ́ ìjọba yìí kan náà lájọ wà hmm. ìnínú o hmm. tẹ bá tún wá kú òun bẹ́ẹ̀ ẹ̀ ń bọ̀ lórí ẹ fẹ́ gba ọ̀nà NNPC ń jáde sí hmm. àpáta ọ̀nà tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe kí hmm. wọ́n tètè bá wọn parí ọ̀nà ọbẹ̀ yẹn hmm. ara ẹ̀ nu o kì í ṣe pé àníwọ̀n ò tí ì máa ṣe wọ́n ń ṣe o ṣùgbọ́n kó tètè yá kánkán ẹ̀kẹta tó bá ń bọ̀ láti èrúwà ọ̀nà wa lóòótọ́ wọn ti pè fún kọngilátọ̀ ṣùgbọ́n ìṣọwọ́ bí iṣẹ́ ọ̀hún ṣe ń lọ kò yá kánkán bó ṣe yẹ kó lọ. spíkà yín lẹ sọ yẹn fún spika ní kọ́kọ́ àtijọba àpínlẹ̀ ọ̀yọ́ nítorí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ló pe gbé fún kọ́ngílátọ̀. ẹ spika ní igbá kẹta nínú ìjọba ọ̀dọ̀ yín lè rúwà ló sì ti wá bọ́nà ọ̀bá da ṣé wọn ẹ wá lé ni ní weekend ẹ bá wọn sọ eléyìí ẹ má ẹ wo ọ̀dọ̀ tí solution ti dé bọ́dọ̀ tí ẹ má fi ti yín kó bá. ó sì kú o. <laughs> má fi ti èrúwà ti èrúwà solution ti wá sọ́dọ̀ tí. ó sì kú o. èyí tó bá kù ni ojú ẹgbọ́. arápájà ńkọ́. ọ̀hẹ́ mo sọ yín lọ mo gbọ́. tẹ́ ẹ bá ń jáde bọ̀ lọ́nà arápájà ọ̀kan náà nù mhm. ọ̀nà ọ̀kan tó tún wá tún burú jáyè bẹ́ẹ̀ ṣé mọ́ agbègbè kan tó ń pè ní ọ̀nà tipa garage nǹkan kan ń bẹ́ẹ̀ bá fẹ́ já ọ̀nà lé àwọn báyọ̀. ọ̀lẹ́yọ̀ bá ń kọ́lé ọ̀lẹ́yọ̀ bá ń kọ́lé ọkàn rẹ̀ ń bí ewo ti ń dùn ọ́ ìwọ ló fọ pírọ́blẹ́mù ẹni ọ̀fọ̀ ọ̀fọ̀nà yọ̀mí ọ̀yọ̀ra rẹ̀ torí ọ̀rẹ́ la jẹ́ bọ́ ìmọ̀ ọ̀fọ̀nà yọ̀mí ọ̀yọ̀ rẹ̀ sẹ́tù ọlọ́run ọba wa ṣẹ́tú ọ̀rọ̀ tí mẹ́ ń lẹ̀ níjẹ́ kan wá bá mi lọ́sẹ̀ tí ọdún tó lọ lẹ pé eh, ọ̀nà ń rè o nínú ìwé ibi náà ni nínú Fresh FM yìí tí mo. <clears throat> ẹlẹ́bù kì í ṣara ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti yà wọlé láti ẹlẹ́bù ọjà tó fi lọ ọ̀nà icast nkankan tẹ́ máa fi lọ sínú inú inú lọ́hùn tẹ́ bá sì débẹ̀ àwọn ilé tó ń bẹ́ńbẹ̀ pẹ̀lú àwọn èrò tó ń tibẹ̀ jáde bó bá dàsí kò bò tí wọ́n bẹ kó ìbò ẹlẹ́bù tí wọ́n bá sọ ọ́ di mí bí ayé ìgbà kan ni tí wọ́n pè à ìbò rìsọ́ọ̀tì ìyún àbájáde ìsìnbò ó ti jáde lọ́tún ó ti jáde lọ́sìn àwọn à ń dúró de Ògbómọ̀ṣọ́. káì. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìbò ẹlẹ́bù náà ṣe rí wọ́n sì máa ń di lódìdí ni ṣùgbọ́n téèyàn bá lọ kíyàn lẹ́lẹ́bù ẹ gbọ́dọ̀ lọ kíyàn lẹ́lẹ́bù ńjọ́ náà kẹ́ ẹ rò pé bóyá ẹ jáde padà lọ́jọ́ náà ẹ má rìn bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ rìn bẹ́ẹ̀ ojú ọ̀nà tí wọ́n bá kó ọwọ́ mọ́tò ńbẹ̀ àwọn chemist ẹ dákun bá wa pàṣẹ pọ̀ ara ríro ẹ̀gbẹ́ dídùn ẹsẹ̀ ríro nǹkan kan lẹ́ẹ̀ máa rà jáde ńbẹ̀ kí ló dé. èrò tí wọ́n sọ ní ìsìn èbú ara ni pé bí ìgbà tó ń discourage àwọn èèyàn ó sì ní ti ń jẹ́ lábẹ́ òfin bí ìgbà tó ń discourage àwọn èèyàn kí wọ́n máa lù wá bá gbogbo ẹni tí ń bẹ́lẹ́bù kí wọ́n máa bá wọn ṣe bí mo fẹ́ dojú ẹkọ́nọ́mì wọn bolẹ̀ ní èyí tí wọ́n ń sọ yìí ní ìsìn. wọ́n gbé mọ́tò lọ kọ́ lọ kí wọ́n ọ̀nà la ní kéde ṣé ti gómìnà. kí wọ́n lọ kí wọ́n lẹ́lẹ́bù. mi kí wọ́n lọ kí wọ́n lẹ́lẹ́bù actually bí èèyàn bá lọ kíyàn lẹ́lẹ́bú hmm. bí mọ́tò rẹ̀ bá fara re débẹ̀ ká fara re bọ̀ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ká mọ́ parọ́ ọ̀nà ẹlẹ́bùn sì ti di tìjú ó sì ti di sọnù bọ́ ọ bá lọ wọ mọ́tò pé ó wọ mọ́tò. mo wọ mọ́tò na yóò sàbí bó bá rí àwọn kànrìnkànrìn bó bá ń gbọ́ agbègbè ìgbàlódé tuntun hmm. nílùú Ìbàdàn wa yìí ọmọ pé bá a ṣe ní àwọn tí mẹlọ́nà kí ni wọ́n pe alálùbọ́sà ta ni orí pé bí gbogbo bẹ́ẹ̀ ṣe wà ọmọ pé lójijì náà ni alálùbọ́sà kan dédé di agbègbè bọ̀rọ̀ kìnní bàbá tún pé next agbègbè bọ̀rọ̀ kìnní nílẹ̀ ìbàdàn hmm. ẹlẹ́bù ni o ẹlẹ́bù ni àfi téèyàn ó bá tan rẹ̀ o àfi béèyàn ó bá tan rẹ̀ pé agbègbè bọ̀rọ̀ kìnní tuntun níbàdàn tí í ṣe olúìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ẹlẹ́bù ni ìjọba ẹ̀dá kan kí ló wáá dé ọ̀nà tí ó wáá wọnú agbègbè bọ̀rọ̀ kìnní tọ́kàn láti ọdún tá a ti wà ń pariwo etí èérìn ìjọba náà àbí àwa la sọ̀rọ̀ sọ́bùtò ni hmm. kẹ́ẹ̀tì ẹ̀ wàá lọ bẹ̀ kẹ́ẹ̀tì káàtì ẹ̀ rọ́wọ́ ìjọba láti hmm. bí ọdún mẹ́ta tá a ti ń pariwo ẹlẹ́bù o ọ̀nà ẹlẹ́bù o ẹlẹ́bù ẹ̀ ẹ̀ táàkì ń bẹ̀ ni a ṣàbẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ gbogbo kinní kan owó orí gba owó tenement kinní kan tenement ẹ̀ ẹ̀ gba ni hmm. ẹ jọ ṣàlè lọ sẹ́ẹ̀dì market. ó lágbára o ṣáà lè lọ sẹ́ẹ̀dì ó lo lágbára is that the answer ṣáà lè lọ sẹ́ẹ̀dì market. bóyá ká lọ ṣá o <laughs> lè bá mi sọ̀rọ̀ tì. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ wà á ti gbọ́ nípa Ribu àwọn ti dá mọ́ nìyẹn. bó o bá fẹ́ ṣe náwó kó dára ẹ ó yá pé Ribu Ribu Katrina ní bento consider it done Ripples Katrina Academy ńkọ́ ilé ẹ̀kọ́ tó dára ni. Ripples restaurant ńkọ́ Ripples snacks chops pastry and one The way to a man's heart is through his stomach. If you therefore wish to become a certified chef, Ripples Catering Academy is the place for you. An intensive training session has begun in earnest for courses like continental and traditional culinary arts, pastry, snacks and small chops preparation, cake and sugar craft, fruit tail and cocktail drinks preparation, event planning and time management as well as hotel management. gbogbo àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyí ìlànà owó bá ṣe ń ṣe kó ṣe fúnra rẹ̀ tá a mọ̀ sí practical làmúlò láfi dáyàtọ̀ nílé ẹ̀kọ́ Ripples Catering Academy trainings are slated for weekdays and weekends for duration of three months two months and one month depending on your preference. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wọn lónìí ní Ripples Catering Academy number one Ìbà Olúyọ̀lé mall opposite cash and carry Dùgbẹ̀ Ìbàdàn tàbí Dallas Plaza beside Global Harvest Outer Ring Road along Kuala New Garage Akala Expressway Ìbàdàn telephone zero eight zero five nine one five nine seven two two Ripples Catering Academy changing life lives, fulfilling dreams. gbọ́ngbọ́n náà gbọ́ngbọ́ ọ̀sà àti máa gbọ́ nípa black friday bọ́lámbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ọ̀sìlẹ̀ kàn sí topsources.ng na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits. our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit dey dey o. Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na zero zero zero zero zero eight nine nine two three zero. Academy Suit. Oga at the top. Olóyè Ṣódẹkẹ́ ká má purọ́ ilé ìyáyè gbà ẹ kú ìnáwó ẹ ṣe adúlé adé kárí orílẹ̀-èdè wo gan-an lẹ ti kó àwọn fọ́nísọ̀sì wọ̀nyí wọlé. Ah, ọ̀dọ̀ Johnson eré mo ti ra àwọn l'Íbàdàn bíi ojúlówó fọ́nísọ̀ làwọn ń ta lọ́dọ̀ tiwọn èyí tá a jẹ ilẹ̀ lè ní amátọ̀ wò àmọ́ ohun tá a bá jẹ tó dùn mọ́ni ṣe ni láǹfààní kò sẹ́ni tó lè ṣíwá lẹ́nu ńbẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan lọ̀rọ̀ rí pẹ̀lú Johnson A Nigeria Enterprises ilé ìtajà fọ́nìṣọ̀ tó ń léwájú ní Nàìjíríà àwòdàmẹ́nu àga ìjókòó àwọn ọlọ́lá sofas lóríṣiríṣi pẹ̀lú royal oak and marble dining sets executive office furniture lónírúurú banquet furnitures bed and dressing mirror tó fi mọ́ kitchen cabinet bẹ́ẹ̀ ṣe ń fẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ojúlówó imported ni furniture lọ́dọ̀ Johnson A Nigeria Enterprises ní shop number AA eighteen to twenty railway shopping complex off alẹ́ṣẹ̀lọ́yẹ̀ market àti eight eight eight eleven railway shopping line by Alalubasa junction Iyaganku railways crossing Ibadan telephone zero eight zero two three zero three zero five five zero tàbí zero seven zero six two two five two six four nine Johnson A Nigeria Enterprises ilé ẹrù fáwọn imported furnitures tó kọjá bẹ́ẹ̀. hallelujah ògo ni fún bàbá. Ah, jésù oníṣẹ́ ìyanu tún ti gbéṣe rẹ̀ dé gẹ́gẹ́ bó ti kéde ìsọjí ọlọ́jọ́ mẹ́ta níbẹ̀ lójú òbùkún ó ti máa rọ̀ sórí gbogbo èèyàn tí ìdèṣe ó sì máa já gbogbo ọ̀nà tó ti dé ó sì máa là níbi ìsọjí ńlá yìí abraham faith apostolic church ìyànà ọlọ́pàá àkóbọ̀ ńbàdàn àti ní gbogbo ẹ̀ka àjọ wa tó wà ní ìbàfò nílùú èkó oyèdèjì nílùú ìbàdàn pẹ̀lú ẹ̀ka wa tó wà nílùú èrúwà bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ lójoojúmọ́ ìsọjí yìí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹfà sí wẹ̀ẹ́sì ọjọ́ kẹjọ oṣù pàtàkì yìí ni ìkórè ńlá great harvest ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn àgbáyé abánidọ́rẹ̀ẹ́ facebook ti abraham faith tàbí youtube abraham faith apostolic church àwọn òjíṣẹ́ ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́ lolúwo máa lò ń bẹ̀ ó dá mi lójú gbangba pé tirẹ̀ ò ní ṣòro ṣe bó o bá lè wá síbẹ̀ jésù lolúwa olùkéde ìgbìmọ̀ ọjọ́ abraham faith apostolic church ìbàdàn. hallelujah ọdún ìkórè dé. hallelujah yìí jẹ́jọ́ ṣàjọyọ̀ ìdásílẹ̀ àti ìdúpẹ́ ìkúlẹ̀ ọgọ́ta ọdún ìyá ìjọ ccc yemeti ìbàdàn monday november six ni bible quiz láago márùn ìrọ̀lẹ́ tuesday november seven sí thursday november nine ni revival láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ nígbà tọ́lọ́run yóò máa lo venerable spray evangelist káyọ̀dé núnáyán venerable spray evangelist ks adéyínká venerable spray evangelist àfisùrù kíkí friday november ten ni musical concert and award night láago mẹ́wàá àṣálẹ́ dàbẹ̀ mọ́júmọ́ níbi tí ccc yemeti choir yóò ti máa ẹ̀mí moses amúnì ṣẹ́gun àjídára àánú òyèkúnlé sunday november twelve láṣẹ̀dùgbẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ tásìtajà ìkórè ní monday november thirteen láago márùn-ún ìrọ̀lẹ́ bàbá wa most pure evangelist dr jd nunanya lólùgbàlejò àgbà his eminence reverend emf ọ̀ṣọ́fà pastor and spiritual head ccc worldwide àgbàlá ìjọ celestial church of christ western region mother church yemẹju ìbàdàn yóò ti wáyé ìgbìmọ̀ ìkórè lónìí kájọ ṣàjọyọ̀ divine restoration and abundance ccc yemẹju at sixty nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyé bíi dstv gotv àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní war road àti bodijà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni london villa estate design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé pé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú rírà àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm sibra hatchery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. lè bẹ́ẹ̀ bá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ ẹyin dídùn ìgbé wọ́n ti wá bí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o tá a lè. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun nà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ fi kára o lè pè ń ban bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action. action action ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pè ń bá lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká kó oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè tapàtà pọ́npọ́n kára ó lè pè ń ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá mú dáadáa fifty year tó ní jubilee rèé ọlọ́run ìpè prophet samuel adébáyọ̀ àlùkò máa ṣiṣẹ́ agbára ọlọ́run tí ọlọ́run ti ń ti pàṣẹ pé ẹ̀. lórí wòlíì samuel adébáyọ̀ àlùkò. ṣíṣe agbára. gbogbo ẹni táyé sọ pé ìrètí ti pín fún ni ọlọ́run ti ti pàṣẹ pé ìgbé sókè. àkórí àdọ́ta ọ̀rọ̀ àyájọ́ ìpè. kó o máa bẹ̀rẹ̀ látọjọ́ monday thirteen. ní saturday eighteen ti november. ìpè tó ní bùkún. ìsọjí ló máa bẹ̀rẹ̀ látọjọ́ monday thirteen. ní friday seventeen ti november. láago márùn-ún ìrọ̀lẹ́. ní csc lẹ́nu odò aníléwé ń bàdàn. níbi tí ọlọ́run ti máa lo pásítọ̀ gideon òbí wálé. bàbá òyìnbó. prọfẹ̀tẹ̀ sikaya olúbóyọ̀lá nìjì csc general Evangelist Nigeria Nova C. CSC President Nigeria Nova C. Pastor S. Oladele. Prophet Samuel. Adé. Nìsọjí ah, yìí yóò ti wáyé o. Ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́. Lábẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́. Pastor Ṣeun Oyèwùsì. Oníwàásù. Àwọn olónísọjí ọjọ́ náà. Pastor C.A. Ọ̀làrẹ̀wájú. DCC CAC Oníyanrìn. Lólùgbàlejò. Lábẹ́ àwọn olórí ẹ̀mí bíi Dáre POP. Swaga Papa. Apostle Káyọ̀dé Oyèwọlé. Wùmí Babalọ́lá. Tolú ọmọ aláṣẹ. Ìdòwú Victoria Adeleke god's great drama ministry máa bọ̀ wá kó wá gba ìgbàlà ìbùkún àṣeyọrí àti ìtúsílẹ̀ lọ́wọ́ jésù olùgbàlà jésù olúwa ń dúdè ọ́ bẹ́ẹ̀ ni ìlera lọ́rọ̀ ìròyìn ayọ̀ rèé látọ̀dọ̀ àjọ ẹlẹ́yinjú àánú ni Oyetu Foundation bí a ti ṣe ń ṣèrántí ẹni ire tó lọ ìyún èèyàn wa Miss Oyinike Oyekanaja bẹ́ẹ̀ là ń ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀ ìtọ́jú àrùn jẹjẹrẹ àti ṣíṣe ètò ìrànwọ́ ní ọ̀pákùtẹ̀lẹ̀ tí Oyetun Foundation dúró lé cancer care and social welfare lára àwọn àlàkalẹ̀ ètò fún ọdún yìí ní ọ̀nà tí a lè cancer ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àti àbẹ̀wò sílẹ̀ ilé ẹ̀kọ́ sabol special school ìbàdàn bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday títí di ọjọ́rú wednesday oṣù kọkànlá ọdún tá a wà yìí six to eight of november twenty twenty three yóò wáyé ní oyeti foundation headquarter number two rotimi williams avenue by mekio and total healthcare center Bodija ìbàdàn fún ẹ̀kúnrẹ́rì àlàyé pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three seven two eight three eight eight two àti zero eight zero three seven two one five two one three anansa oyeti. Foundation Board of Trustees. handsome lọ́wọ́ ọlọ́run wà o. lọ́wọ́ ọlọ́run wà. celebration of talents ni lọ́wọ́ ọlọ́run day àjọ̀dún ẹ̀bùn àmútọ̀runwá àti ìmọ̀rírì àwọn alátìlẹyìn ọ̀dọ́ọdún ni máa wáyé sunday november twelve nítọ́dún yìí nínú lafia hall àpáta ìbàdàn oríṣiríṣi àwọn ẹlẹ́bùn ló máa pèsè síbẹ̀ ṣàfihàn ẹ̀bùn wọn láwọn bíi tai currency òjòpagogo ọlálọ́mí àmọ̀lé kọ́mọláfẹ́ ọláyà àpọ́nlé ànọ́bì eob kamo state mr sport pajwan aduka chanta ọ̀pẹ́ àrólé idris ọbalọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ launching of new album by mc handsome oyetayo ladimeji àwọn èèyàn pàtàkì pàtàkì tún máa gba àwọ́ọ̀dù ń bẹ̀. ọba adéoyè gbẹ̀ngà àdìgún ààrẹ tilẹ̀ òfìkì lórí adéǹkalẹ̀ chairman alhaji isiaq àwùjọlá ó lé koko mother of the day alhaja zikra àkànbí libra gold dr yinka ayefẹ́lẹ́ lolùgbàlejò àgbà àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì tó mọrírì ẹ̀bùn ọlọ́run àǹkárá five thousand naira láàfin wọlé ẹ tètè lọ ra tiyín báyìí ní fresh fm challenge ìbàdàn tàbí ká ẹ sẹ́ndì owó kíráàdà ó bá yín gbé wá day proudly supported by libra gold travels àjẹbí trado medical nibata akínyẹmí electrical top success project Fresh FM Lafia Hausa department àpáta Cool Global Interlink lọ́wọ́ ọlọ́ǹdè ó máa rí kékeré gan-an. ajá balẹ̀. ajá balẹ̀. ajá àbálẹ̀ ìròyìn ti bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o iṣẹ́ tẹ̀ ràn wá ni bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a sì rán ikọ̀ kì í rẹkọ̀ kì í sì pa ikọ̀ ọlọ́run ọba ìdùmàrè á báyìí ìròyìn tí a kà yìí jẹ́ kó dúró déédéé létí àwọn èèyàn wa o àmín tàbá wá rí èyí tí ó pòun fẹ́ ya skọ̀rọ̀ nú àwọn ìròyìn òun ò fẹ́ dúró déédéé ní etí gbọ́ àwọn èèyàn etí tí wọ́n fi gbọ́ ni ọba wa da tútù sí dípò kọ́ wa gbóná jẹ́ òtútù létí wọn ọ̀rọ̀ jáde àṣẹtẹ̀lé kò yí padà iskalabush sakama ti kaya abẹ̀rẹ̀ bá. síbẹ̀ kí wọ́n má fi gbogbo ara dúró o torí pé ọ̀pọ̀ àwọn ibi tó ṣe kókó ṣe kókó nu nàìjíríà ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ gan àsán ewu ni ntá amẹ́ríkà fi sin àwọn èèyàn wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ àwọn èèyàn wọn tí ń bẹ nù nàìjíríà ni wọn ìjọba àpapọ̀ wà ní ìsọ̀rọ̀ ní ìgbèsè ìjọba nàìjíríà lánàá ti ṣe ọjọ́ ajé monday ní wọ́n tara pòrò sọ̀rọ̀ látàrí iṣẹ́ ẹ̀mọ́rarin fúnra eléyìí tí ilẹ̀ amẹ́ríkà fi síta lọ́jọ́ kẹta oṣù kọkànlá november third ọdún twenty twenty three yìí tí wọ́n fi kìlọ̀ fún gbogbo arìnrìn àjò ọmọ ilẹ̀ amẹ́ríkà sí nàìjíríà pé kí wọ́n ṣàṣọ ìrìnrìn kí wọ́n sì mọ ibi tí wọ́n rìn sí ṣe é wá rí ẹni tí ṣe mínísítà fún ètò ìròyìn ìlara àlùlọ́yà àti ìtanijí minister of information àti national orientation Mohammed Idris ní àná tí ń bá àwọn olóòtú ìwé ìròyìn sọ̀rọ̀ ní Àbújá olú ìlú ilé wa níbẹ̀ ló ti tara pòrò sọ̀rọ̀ pé ẹ dúró náà Nàìjíríà náà lọ́wọ́ aburú jáì tó bá wọn tí àwọn aláṣẹ orílẹ̀-èdè kan tí wọ́n wàá fi máa fi iṣẹ́ ìdẹ́rùbalẹ̀ máa fi ṣọwọ́ sí Nàìjíríà lé ló kọ pé àwọn ń kìlọ̀ fáwọn aráàlú wọn tí ń bẹ nínú Nàìjíríà ṣebí ilẹ̀ amẹ́ríkà ló kìlọ̀ fáwọn ọmọ ìlú wọn wípé àwọn òtẹ́ẹ̀lì kan ń bẹ nínú nàìjíríà tí wọ́n gbọ́dọ̀ yàgò fún nírúfẹ́ àsìkò yìí torí pé ewu ń bẹ lórí ẹ̀mí wọn nínú nàìjíríà pàápàá àwọn ìlú ńláńláńláńláńláńláńlá àwọn òtẹ́ẹ̀lì tí bá ń bẹ́ẹ̀ kí àwọn aráàlú àwọn ọmọ amẹ́ríkà tí ń bẹ nínú nàìjíríà kí wọ́n ṣọ́ra fáwọn abẹ́hùn ilẹ̀ amẹ́ríkà ni yàtọ̀ sí ìlànà ojúlalẹ́ kan fi ṣọ́rí ní àwọn òtẹ́ẹ̀lì wọ̀nyí kódà láyìíká yìí dáa bí wọ́n bá tún rìn sí kí wọ́n sàmọ̀ ṣe sẹ́lẹ́ńsẹ́ ni o kí wọ́n mọ̀ ṣe fẹ́fẹ́ rìtì débi pé wọ́n dá wọn mọ̀ pa ọmọ Amẹ́ríkà ni wọ́n keep a low profile àwọn ibi tẹ́ ẹ sì fẹ́ tẹ́ ẹ ti ní lórí àtẹ àti rìnrìn àjò yín travel advisory ẹ̀yìn ó wà fún yín wípé kẹ́ ẹ mọ̀ yẹ àwọn abẹ̀wò dáadáa kẹ́sì mọ́ béèrè ìbéèrè kẹ́ ẹ tó lọ́ọ́ rọ́ọ̀lù kọ́mọ́dé pẹ́ẹ́rà rìn fẹsẹ̀ sí forí kó jábìn n táwọn Amẹ́ríkà fi ṣèkìlọ̀ fáwọn ọmọ ìlú wọn ti mẹ́ Nàìjíríà mínísítà ètò ìròyìn àti ìtanijí nígbà tí ó sì mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gbọ́n ó ní kìtì ẹ̀ ní gan àmọ́ bára ẹni tàn káfa ní tàn ya ni èwo gan ni kí ilẹ̀ Amẹ́ríkà ó máa dẹ́rù balẹ̀ ń gbogbo ìgbà ṣé wọn ò mọ̀ pé irú iṣẹ́ tí wọ́n fi ń síta ọ̀hún ẹ yàgò fáwọn bìkan Nàìjíríà ẹ fáwọn bìkan Nàìjíríà yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ ṣé amẹ́ríkà ò mọ̀ pé bí ìgbà wọn kàn mọ̀ọ́mọ̀ fẹ́ mọ̀ pòkùtà lé nàìjíríà lórí bí ìgbà wọn fẹ́ sọ nàìjíríà àti okòwò àtọrọ̀ ajé rẹ̀ di esin ní ìyọ̀wó omi ni irúfẹ́ àwọn olùdókòwò ilẹ̀ òkèrè tó lè fẹ́ wọ nàìjíríà wàá dókòwò sínú nàìjíríà ní ìsìn ẹrú ọmọ bà wọ́n wọ́n mọ̀ sásẹ́yìn ni pé àwọn ò lè wá forí gbé jábìn nígbà tí ètò ààbò tí ò múnádóko ní orílẹ̀-èdè nàìjíríà ṣé ẹ wá ń ṣe àánú àbẹ́ ń gbà wá àbẹ́ ń ṣe wẹ́ẹ́ tún gbà wá èwo gan ni ìṣèké ṣáájú èké ní bẹ́ẹ̀ndì ẹ̀ kẹ́ máa fi iṣẹ́ sọnù máa fi dẹ́rù balẹ̀ bí ìgbà tí ètò ààbò wa ó ti á dànù tán yányán tí ò ṣeé ṣàmọ́ ìròyìn yẹn pé ẹ má bínú ṣá o ìròyìn ni o òyìn ni o mo sì ti ka àwọn tí mo lè kà ẹ lọ gba balance ẹ ojú ìwé kejì the punch. tọ lójú ewé kẹrìndínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn tó ní í ṣe pẹ̀lú ètò òdìbò lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ yìí ni ìpínlẹ̀ Kogi Bayelsa àti Imo ni ètò òdìbò ti gbé wáyé àmọ́ ẹ jẹ́ àṣẹwọ́ láti ìpínlẹ̀ Kogi lójú ewé kẹrìndínlógún ọ̀hún ni wọ́n ti ń sọ ọ́ di mímọ̀ pé alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ọjọ́ ajé Monday àná ló ṣe ààtò sílẹ̀ tó sì ní ààtò tó ti gún mọ́ ń ló ti kọ́kàn sí àwọn àjọ elétò òdìbò wípé tọ̀ bó wá ni agbọ́nrin ti ń ṣe dédú o pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ yìí nítorí ọjọ́ àbámẹ́ta sátidé àjọ elétò òdìbò ní lójúmọ́ tó mọ́ lójúmọ́ ayọ̀ yìí ìdá àádọ́rùn-ún ninety percent ńlá wọn ti gbáradì fún gbogbo kò kárí ètò òdìbò náà tí ó wáyé ní ìpínlẹ̀ Kogi àtàwọn ìpínlẹ̀ gbogbo míì àmọ́ ti ìpínlẹ̀ Kogi gbogbo àwọn èròjà tó yẹ káwọn kó lọ ń làwọn ti kó lọ sí ibùdó kọ̀ọ̀kan ìyókùn ó sì tẹ̀ wọ́n lọ́wọ́ ó pẹ́ jù àárọ̀ ọjọ́ ẹtì Friday wọ́n ní àwọn irinṣẹ́ bíi bimodal photo accreditation BFAS wọ́n ní lílọ sí ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan àwọn ti ṣe àtò rẹ̀ tí unas ti wà ní sẹpẹ́sẹpẹ́ wọ́n wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa Nàìjíríà pé tọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun bó o ní àwọn ìpínlẹ̀ yòókù náà ó ṣe lọ agbọ́ ti kogi ìpínlẹ̀ bayelsa ńkọ́ wọ́n ní wọ́n sọ̀rọ̀ lórí ti ìpínlẹ̀ bayelsa wọ́n ní ti kogi ó ti dè ti bayelsa ó ti dè ti imo ó ti dè ẹni tí í ṣe gómìnà wọn doyediri wọ́n ṣe àlàyé pé nígbà tóun náà ń bá oníròyìn sọ̀rọ̀ ní yẹ̀nàgọ́à ó jẹ́ kó di mímọ̀ pé àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n ti wà níkàlẹ̀ tí gbogbo wọn sì ti ń lọ ní tìbútòrò kó tiẹ̀ tó di ọjọ́ ètò òdìbò láti lè máa mọ àbíbí kọ́lọ́fín kan wà táwọn kan náà jẹ́ngbọ̀n jẹ̀gbọ̀n kan láwọn fẹ́ fi orí pamọ́ sí láti lè ta àwọn èèyàn lọ́fà bú láòkó òdìbò wọn ní gbogbo òyìn ni wọ́n ti ń fojú wò káàkiri bí tìpínlẹ̀ Bayelsa ṣe ṣètò bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ètò náà sí ìpínlẹ̀ Imo ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní eléyìí yóò fẹ́ dàbí ìgbà àkọ́kọ́ tí orílẹ̀-èdè wa nàìjíríà ó ṣe ètò òdìbò tí ohun gbogbo á sì lọ gerege tí ò ní sí fọ́pọ̀ mọ́yọ̀ ó gbómi ọ̀tẹ̀mí kankan wọ́n ní èyí ó sì fi hàn yí pé ẹ omi tuntun ti rú ẹja ti tún ti wọnú ẹ̀ lágbọ́nrin ti ọ̀rọ̀ ètò ààbò àti àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn lẹ́fẹ́ ẹ lọ tààràtà sí ojú ewé kẹrìndínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní ẹ bá ń bẹ̀. gàdàgbà gàdàgbà kódà tí wọ́n tún gbọ́mọ pọ̀n ní àwọn àkòrí tó ní í ṣe pẹ̀lú ohun tí Sàámú ti ọkà jáde nípa ètò òdìbò tí ó wáyé láwọn ìpínlẹ̀ ibì Imo Bayelsa àti Kogi. Uh, <clears throat> ẹ lè fẹ́ mọ kọ́lọ̀ tí ìròyìn ọ̀hún tọ́jọ ní ojú ìwé àkọ́kọ́ the punch fún tòórọ́ òní àbùkù olóròǹbó ni ọkàn àwọn tó bá fẹ́ gbìyànjú àti jí àpótí ìbò gbé nínú ètò òdìbò tí wọ́n ó dì láwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn iléeṣẹ́ ológun nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ti panupọ̀ wọ́n ti sọ̀rọ̀ tu lẹ́nu kpùrù bíi Ṣàngó Olúkòso wọ́n tuná lẹ́nu pé ilẹ̀ ọ̀gá ju àwọn karambani tó bá gbìyànjú àti já àpótí ìbò gbà nínú ètò ìdìbò tí ó wáyé òun bẹ́ẹ̀ ni wọ́n kìlọ̀ fáwọn àwọn skọ̀rọ̀ àwọn ọmọ ojú iná tó lè fẹ́ ṣe kébékèbé lákòókò ìdìbò pé kí wọ́n jẹ́ tètè bára wọn sọ̀rọ̀ àwòrán ni wọ́n wá fi ya ìròyìn ọ̀hún sí ìta gbangba the punch èbó ńlá kan ní ẹ̀sìn kan síbẹ̀ soldiers in show of force. Hmm. wọ́n ní ń ṣe làwọn ọmọ ológun ilẹ̀ yìí ìyẹn fi action gara. Hmm nípalẹ̀mọ́ fún ètò òdìbò wọ́n ní àwọn ó sì kojú aláṣejù tó bá yọjú níbi ètò òdìbò àwọn ó kojú ẹ̀ bọ omi gbóná ni ẹ lè fẹ́ ka gbogbo ń tọrọ mọ́ ń tẹ́ ẹ ti gbọ́ òun ẹ mọ lọ tààrà sínú gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní The Punch, Nigerian Tribune, The Nation àti Vanguard làwa ti rí gbogbo ẹ̀ kà. ẹ jẹ́ àtún lọ sí agbo òṣèlú díẹ̀ náà lórí ètò ìdìbò ààrẹ tá a dì lọ a rò pé ọ̀rọ̀ ti tán ni àsósì kò lẹ́yìn ètò ìjọba alágbádá ti forí gbé jábìn láti pàṣẹ ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá October twenty sixth ọdún twenty twenty three ó ní a ibi a rò pé a ti bá òótọ́ abádàkejì ńbẹ ọ̀rọ̀ kọni lóminú Peter Obi ní ládùúrú àwọn kànrìnkànrìn kànjẹkànjẹ hẹrẹtẹ hẹrẹtẹ ẹ̀rí máa jẹ́ mìjó eléyìí tí wọ́n kó wá sí ilé ẹjọ́ tó ga jù láti wá fi tako Tinubu pẹ̀lú àwọn ìwà bálabàla àti ìwà ràndàndàn tí wọ́n ká mọ́ Tinubu lọ́wọ́ tọ́lẹ́rì bíi yíyíwèé bíi píparọ́ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan síbẹ̀ náà ilé ẹjọ́ tó ga jù gbójúmbà wọ́n láwọn ò rí ńgbà wọ́n ti ní wọn ò rí un ẹ̀rí wípé bí ìgbà ti fi ná jó ètò ìjọba alágbádá lábẹ́ aṣọ ní orílẹ̀-èdè nàìjíríà ni àmọ́ o ẹ̀yin lè rò pé ó ti tán síbẹ̀ o kò tán síbẹ̀ o èmi eléyìí Peter Obi a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni struggle yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni táàmù bá ń so ẹ̀yìn kílẹ̀ ń wí yìí kò tí ì sọ̀rọ̀ ìkulẹ̀ níléeṣẹ́ ààrẹ presidency ni wọ́n bá dá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra lóhùn pé a a a Peter Obi ẹlẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀rẹ̀ ni ọ́ ẹlẹ́kọ̀ọ́dèrè ń bò lóòjèrè ẹlẹ́kọ̀ọ́dèrè ń bò lóòjèrè. nírẹ̀ nírẹ̀ tó jẹ́ pé ilé ẹjọ́ tí wọ́n ń kábàánà yìí Supreme Court yìí ló dá ọ láre ńgbà ó wà ní agbami òṣèlú nípínlẹ̀ Anambra tí wọ́n fẹ́ rí ọjẹ́ rí ọ̀tà tó ń tojú rẹ̀ yàn án mẹ́bọ ilé ẹjọ́ tó gbà ọ́ lẹ̀ tó fi padà di gómìnà n'Alambra níjọ́ náà lọ́hùn-ún ilé ẹjọ́ náà ni ọ̀wá mọ̀ ọ́ ṣe níwájú rẹ tẹ́lẹ̀kọ̀ ọ̀dẹ̀rẹ̀ rẹ pọ̀ wá jèrè kankan rí níwájú ìdájọ́ òdodo ilé ìta àṣẹ tí òfin sọ́dọ̀ rẹ yìí tí ilé ẹjọ́ dá tí ọ̀jẹ́ tiẹ̀ yìí lọ́wọ́ á mú kí democracy ó ti forí kóskì bọ̀ ayin àsọpọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ presidency ló fèsì ńgbà APC náà tí àwọn náà mọ̀ fèsì wọ́n ní ah, ẹ̀dùn náà kí ni mọ̀ ẹ́ ṣe òbí náà Peter Obi yìí yóò sì mẹ́sẹ̀ kankan kankan bíi pé òun ló láyé lónìí lẹ̀ lọ́lọ́run irú sense of entitlement wo ni eléyìí tó rò pé pẹ̀lẹ́ ẹ̀rí àbòsí tó kó lọ sí iwájú ilé ẹjọ́ kí wọ́n wáá dá ọ láre fún kíni torí kíni wájú ta ni àti ta pẹ̀lú kíni ìròyìn yẹn pé à díẹ̀díẹ̀ o èmi yà á ka díẹ̀ mm-hmm. mo yà á ka díẹ̀ torí yín ni o lójú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune ẹrù bàbá àwọn ọ̀jẹ̀jẹ̀ orúkọ tí ba gbogbo òlú lẹ́rù gbogbo ọdún tó lọ tó fi wọ ìbẹ̀rẹ̀ ọdún yìí Godwin Emefiele ńlọrọ̀ bá dé wọ́n ní gẹ́gẹ́ bí odù rẹ̀ ṣe gàtẹ́ ní iwájú ilé ẹjọ́ lánàá níwájú onídàájọ́ Olúkáyọ̀dé Adéníyì tilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi àpèrè sí olúluwa ìlú Àbújá lẹ́yìn tó jókòó ní agbègbè Maitama níbẹ̀ wọ́n ti gbé ọ̀rọ̀ kalẹ̀ pé Emefiele ẹ̀ túlẹ̀ ńgbà ó bá di pé ẹjọ́ ń tẹ̀ síwájú sí yóò tún wá àmọ́ o iléeṣẹ́ pàṣẹ àṣẹ tí wọ́n pa bó ṣe dọ́dọ̀ EFCC ní EFCC ní kí ni wọ́n ń wí náà ẹ sọ pé pé pé kí ni káyọ̀ǹda Emefiele kọjọ́ gẹ́gùn eléyìí burú jáàyè o ọ̀rọ̀ eléyìí ló ń fà lọ́wọ́ ní tìpẹ́ntìrán ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Matthew Bukar òun ṣe àlàyé fún wọn níwájú ilé ẹjọ́ pé ẹ̀dùn ọ̀nà kí ló lè fa gbogbo eléyìí kí àṣẹ máa kọlu àṣẹ ṣé EFCC lágbára àti àṣẹ ju ilé ẹjọ́ lọ ni tílé ẹjọ́ fi pàṣẹ pé ẹ túlẹ̀ tí EFCC ó fi wá tún wà á kánná pé àníṣe àwọn ò ní yọ̀ǹda rẹ̀ wọ́n ní ẹjọ́ ti ń bẹ lọ́rùn Godwin Emefiele ah wọ́n á rò ó rororo láyé yìí ó ṣeé ṣe kó má lè tán síbẹ̀ o torí wọ́n ní àwọn ẹrù kan bẹ́ẹ̀ nínú ẹrù emefiele tí wọ́n sì yẹ̀wò ní ṣísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lágbọ́nrin tibẹ̀ Farouk Lawal Farouk Abdullah òun fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn ẹjọ́ tí wọ́n kó wá tako Godwin emefiele níwájú ilé ẹjọ́ yìí pọ̀ àwọn ẹ̀sùn tó wà nílẹ̀ yìí pọ̀ kọjá pé kí wọ́n sáré tú sílẹ̀ bẹ́ẹ̀ ó ní ìpele ìpele ẹjọ́ ọ̀hún tẹ́ bá lọ wo abala abìkan tí í ṣe abala ogún nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án gan lára wọn ò fi sínú ìwé tí wọ́n kó wá sí ilé ẹjọ́ tí wọ́n fi ń tú ọ̀rọ̀ sílẹ̀ yìí pé ẹ̀tú èmẹ́fìlè lẹ̀ kó máa tilé rẹ̀ wá jẹ́ ẹjọ́ ẹjọ́ rẹ̀ ó sì máa tẹ̀síwájú títí ọdún tó ń bọ̀ wọ́n ní nìkíni kò lè jọ́ o nítorí pé àwọn ẹjọ́ kan wà ńlẹ̀ bí èmẹ́fìlè ṣe ti ṣe àparùtù àwọn owó nígbà tó wà lórí àpèrè gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àgbà wọ́n ní ti wà ńlẹ̀ tí wọ́n ti pojóbó rẹ̀ sílẹ̀ gan tẹ́lẹ̀ tí wọn ò tí ì yanjú ẹ wá fòfẹ̀rẹ̀ lọ síbi pé kí wọ́n gbóǹdúró rẹ̀ kó ti lè wá jẹ́jọ́ ìyún Emefiele tó jẹ́ pé ó ya ìwèlè mọ́ àwọn lọ́wọ́ nígbà tó wà lórí ipò Emefiele ò lè tí ì níbì kan tí ó lọ ò ńlọ̀rọ̀ tó bá dúró agbẹjọ́rò rẹ̀ náà sì ń tu yí pé àní ẹ̀ túlẹ̀ ìdájọ́ ṣàtiwá ojú ìwé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune ní ìròyìn wà. àbàtẹ four point three million naira four point three trillion mm-hmm. tírílíọ̀nù ni kì í ṣe mílíọ̀ mm-hmm. àbàtẹ four point three trillion naira níye owó epo táwọn ajẹlójú ńlẹ̀ tí wọ́n ti jà wá lólè rẹ̀ láàrin ọdún márùn-ún péré Nàìjíríà pàdánù owó tó lé ní tírílíọ̀nù mẹ́rin náírà sí àwọn tí ń tọ́wọ́ àwọn tí ń jí wa lépo ó gbọ́n àwọn tí ń jí wa lépo gbọ̀nyìn ṣé ìwìn ni ẹ ní àbáyànnú ìjọba nàìjíríà àwọn ni wọn kéde ìròyìn rí ẹfẹ tí yín bá. ìjọba nàìjíríà náà ti ṣe ọjọ́ ajé monday ni wọ́n kéde pé owó tó lé ní four point three trillion naira ní iye epo tí àwọn karambà ní òkìnàkì náà tójú ẹlẹ́dìẹ kí ẹ̀dá tí wọ́n ti gbọ́n wa nígbà tí wọ́n ba ọ̀pá epo jẹ́ yànmọ̀yànmọ́ láàrin ọdún márùn-ún péré ní wọ́n jí wa lépo tówó rẹ̀ tó four point three trillion naira táwọn yìí o wọ́n ní eléyìí òun náà ni wọ́n yọjú ẹ̀ síta láòkó ìpàdé pàtàkì kan tó ní í ṣe pẹ̀lú lílo ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé láti fi mọ́ ṣọ́ọ̀pá epo àti mójútó ètò ààbò àpérò rẹ̀ tọ́wáyé làbújá olú ìlú ilẹ̀ wa lánàá ni wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ tí ń jáde nínú ìwé ìròyìn lónìí nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà ní inú àjọ tí a dá kọ rẹ̀ ògbónayà ọ̀jì ògbónayà ló fi èrìgì gbígbó ló fi sọ̀rọ̀ yìí ọ̀jì ni àwọn tí ń jíà ní epo ní ìjíkújì ọ̀rọ̀ wọn ti gbẹnu tán ó ti kọ sísọ àwọn sínú ọlọ́run nu o ó ní orílẹ̀-èdè nàìjíríà nílò ìlànà ń tẹ̀lé pápápá ní ojúpọ̀nà lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tayé òde òní láti fi dènà dẹ́kan àwọn èèyàn tí wọ́n ń jí epo nàìjíríà yìí bí ìgbà tí wọ́n kàn án rẹ̀ a ní àwọ̀ tí wọ́n sì ń fa ẹ̀jẹ̀ lára ọrọ̀ ajé nàìjíríà òun náà ní epo gbígbọ̀n yìí òun náà ní ìsìn àbàtẹ̀ four point three trillion naira láàrin ọdún márùn-ún péré èló gan ni nàìjíríà rí lórí epo ọ̀hún ìròyìn ẹni pé ah ah ah àṣé èèyàn ló lè hmm. ojú ìwé ìkọkànní ní ogún ìwé ìròyìn punch fún tòórọ́ òní. bí wọ́n ṣe ń gbé orílẹ̀-èdè wa nàìjíríà tó ń gbó ilé aṣòfin ìpínlẹ̀ náà tí wọ́n gbé wá tako ẹni tí í ṣe igbákejì gómìnà Lucky Ayédàtiwa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́ di mímọ̀ nínú ẹjọ́ náà yìí pé ẹjọ́ yìí ẹ lọ yanjú wàhálà yín ẹ lọ ṣe nítùbínú bí kálàáfíà òjọba ni torí bí ẹjọ́ bẹ́ẹ̀ bá ń tẹ̀ síwájú ní iwájú ilé ẹjọ́ ó ṣeé ṣe kó máa hú àwọn nǹkan burúkú míì sílẹ̀ nínú ẹjọ́ náà léyìí tí wọ́n ti ké sí ẹni tó jẹ́ akọ̀wé ilé ẹjọ́ pé tọ̀ ẹ jẹ́ kí àwọn èèyàn tó gbé ẹjọ́ wá bíi gómìnà Rotimi Akeredolu àti ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo kí wọ́n mọ̀ yìí pé àlàáfíà ìpínlẹ̀ Ondo ló ṣe kókó jùlọ aráàlú ń retí ìròyìn ayọ̀ lọ́dọ̀ gómìnà igbákejì gómìnà àtilé asòfin àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wàá rèé ló pé tẹ́lá búkú kan tó kórin ló páàkì sáàrin wọn tí ò tí ì lójútùú wọn ni irú nǹkan báyìí ò lè máa tẹ̀síwájú kálàáfíà ìjọba ní ìpínlẹ̀ Ondo wọn ni irú àwọn tó yẹ kó jẹ́ ẹni tí ó máa mú kí àlàáfíà ìjọba nípò gómìnà gbàkejì rẹ̀ àtìlẹ́ aṣòfin èyí ṣe tó wá jẹ́ pé àwọn láràlú tó fẹ́ máa parí ìjà fún ó lè jẹ́ nǹkan tó burú jáàyè nígbà tí wọ́n ń gbẹ́jọ́ náà lọ́jọ́ ajé Monday ni wọ́n sọ di mímọ̀ pé ẹ̀rọ agbẹjọ́rò tọ̀tún tòsì wọ́n ń sọ̀rọ̀ wọ́n sì ṣe ní àlàyé pé ẹni tí í ṣe igbákejì gómìnà Lucky Ayédatiwa gan ti sọ di mímọ̀ pé tọ̀ ẹjọ́ tó wà ńlẹ̀ yìí ẹ jẹ́ ká bomi ẹ̀rọ̀ ju gbogbo ẹ̀ kálàáfíà ìjọba ká wá wọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí ńgbà tá a ti ń gbìyànjú àtọ̀tún àtòsìn ká kẹja sí kòkò ká jẹun ká yó bẹ́rẹ́kẹ́tẹ́ táwọn kóòtù máa fawọ́ aago lọ síwájú sẹ́yìn pé ọ̀kan òkú èkó ni ọ̀kan òkú ìbàdàn wọn ni eléyìí burú jáàyè náà ṣe sọdún ẹ̀ pé ẹja làáfíà ìjọba wọ́n sì ní ẹjọ́ ọ̀hún tí wọ́n ti fẹnu pè tẹ́lẹ̀ yìí pé kí wọ́n jẹ́ kálàáfíà jọba ìwé tí wọ́n fi gbé ẹjọ́ lọ síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n wọ́gi lé e, kí wọ́n kóyún kúrò níwájú ilé ẹjọ́ kí wọ́n wá lọ jókòó nítòbí ìnòbí láàrin gómìnà gbákejì gómìnà àtìlẹ́ asòfin ohun tó bá wà láàrin wọn kí wọ́n jọ yanjú rẹ̀ láìsí pé bóyá wọ́n ṣẹ̀ ń tún gbérúfẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ wá sí ilé ẹjọ́ wípé àlàáfíà yìí ló yẹ kí wọ́n máa lépa lójú ọgán tí wọ́n sì gbé ìdájọ́ wọn kalẹ̀ wípé tó ẹjọ́ tí gómìnà ìpínlẹ̀ Ondo tó kọ tako Lucky Ayédatiwa tó sì tún lọ́wọ́ kan tilé aṣòfin ìpínlẹ̀ náà nú wọ́n ti wọ́gilé wọ́n sì sọ fún wọn ẹ lọlé ẹ lọ pẹ̀tù àlàáfíà láàrin ara yín bó bá di ọjọ́ kejìléní ogún oṣù kọkànlá ọdún tá a wà ń bẹ̀ yìí ìgbà tá a bá fẹ́ tún gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ igun kínní igun kejì igun kẹta yín a gbọ́ pé àlàáfíà ti jọba eku ti ń ké bí eku ẹyẹ ti ń ké bí ẹyẹ ọmọ èèyàn náà sì ti ń fọhùn bí ọmọ èèyàn ìpínlẹ̀ Ondo ti ń dàgbà sí i ó ti ń tẹ̀ wájú ńlá gbọ́ àbọ̀rẹ́ o láti ilé ẹjọ́ níbi tí wọ́n gbé wọ́gi ilé ẹjọ́ èyí tí gómìnà tó po jóbó okun rẹ̀ sọ́rùn gbàkejì rẹ̀ Lucky Ayédatiwa láti ìpínlẹ̀ Ondo. tọ́ ọkọ̀ tí ẹ pé kí a mọ̀ gbà gẹ́gẹ́ bí aṣòfin labour ti ń bẹ ní National Assembly. Mm. Ah, ah, ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ sì jẹ́ abẹ̀rù ọlọ́run ìdí rèé tí àwa tá a jásòfin labour ní national assembly tá a fi lè kẹnu bò wọ́n pé kí wọ́n rọkọ one sixty million fásòfin ẹyọ kan ìròyìn yẹn ni pé ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ṣàlàyé hmm. ojú ìwé kẹrìndín ní ọgbọ̀n page twenty six punch tó rọ̀ ní ni wọ́n kọ sí o ìròyìn rẹ̀ ni wọ́n ti kọ́ aṣòfin kan tí wọ́n dìbò yàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú labour ní senate senator neda emasuel neda emasuel ló ti sọ pé kò dáa tó o bí ọ̀pọ̀ ọmọ nàìjíríà ṣe ń bu ẹnu àtẹ́ lu àwọn asòfin nínú ẹgbẹ́ labour tí ń bẹ ní national assembly tí wọ́n ń bẹnu àtẹ́ lu àwọn tí wọ́n sì ń jára wo àwọn pé kí ló dé táwọn ọkọ̀ ọkọ̀ kànrìn kànrìn kànyàn kànyàn tí wọ́n fẹ́ fi one one sixty million naira rà fásòfin kọ̀ọ̀kan kí ló dé táwọn ọkọ̀ páwọn ọ̀fẹ́ ah asòfin látinú ẹgbẹ́ labour ní à ọmọ nàìjíríà ẹ̀ bá sì mọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ di ẹ̀ gbọ́ emmanuel tó jẹ́ sẹ́nẹ́tọ̀ ti ẹgbẹ́ labour ní senate ó ní alága o fún ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí ń rí sí ìwà ọmọlúàbí àti àwọn ń tọ́tọ́ pẹ̀lú tí gbogbo nǹkan wá kọlu gbogbo nǹkan nílẹ̀ nàìjíríà làwọn aṣòfin nàìjíríà wà ń kéde pé ọkọ̀ ọgọ́jọ mílíọ̀nù náírà lẹ́nì kọ̀ọ̀kan lọ́kàn táwọn fẹ́ máa gùn torí ọ̀nà nàìjíríà tí ọ̀dà ṣe ẹ̀ wá rántí ṣe ẹ̀ gbàgbé ṣe ẹ̀ gbàgbé ṣe ẹ̀ rántí wípé alága labour gan ní nàìjíríà national chairman labour Julius Abure Julius Abure ló ní Julius ló ní ntí wọn jù sí ìgboro ìjùkújù ni àbúrè tó ní ntáwọn aṣòfin ń bù sọ́dọ̀ ara wọn ìbùkúbu níṣẹ́ nínú national cake orílẹ̀-èdè Nàìjíríà ìbùsọ̀nù làbúrè ni wọ́n ń bù ó ní wọn ò búre rárá pẹ̀lú bí ohun gbogbo bí ó ṣe pakasọ láwùjọ ilẹ̀ yìí tó sì jẹ́ pé ojú wa la fi rí etí gbogbo wa la fi gbọ́ àsìkò tẹ́ a fẹ́ máa gun ọkọ̀ àbìdíkugú ní inú ayé rèé abúlé wa sọ fáwọn sẹ́nẹ́tọ̀ àtàṣòfin labour ní house of representatives pé ọ̀kan kánú sẹ́nẹ́tọ̀ àti honourable labour ti ń bẹ national assembly kí wọ́n má bá wọn gba ọkọ̀ wọn o kí wọ́n má tẹ́wọ́ gba ọkọ̀ wọn o bí wọ́n bá ń pín kí wọ́n fi àwọn tí ń pín láàrin ara wọn lẹ̀ o àbúrè lọ́sọ̀ eléyìí o àmọ́ ńgbà tóun bó níròyìn sọ̀rọ̀ nípínlẹ̀ Ẹdó Emmanuel sẹ́nitọ̀ lábẹ́ labour ó ní ẹ wò èmi lèmi ń sojú àárín gbùngbùn edo edo central ní senate lóòótọ́ asòfin labour ni mí àwa mẹ́jọ sì la jẹ́ sẹ́nitọ̀ tí a wà ní senate lábẹ́ àsíá labour ẹ gbọ́ atanra wa àwa tẹ̀ ń wòye ẹnu wa ọ̀tọ́rọ̀ bọ́tọ̀rọ̀ kọ̀ọ̀ká ọ̀rọ̀ bá a sọ wọn á gbọ́ mélòó ni a nínú gbogbo àwọn sẹ́nitọ̀ táwa mọ̀ pàwọ́ náwó sókè pé kí wọ́n má gun ọkọ̀ kan kí wọ́n má lo ọkọ̀ kan kò lè ṣeé ṣe ẹ tiẹ̀ mọ báwa náà rò tá a jẹ́ sẹ́nitọ̀ labour ọmọlọ́mọ láàrin èrò ni wà òròmọdìyẹ láàrin àṣà la jẹ́ hmm. ẹnu wa àwọn ti fún apá majority ní gbogbo àwọn tó kún bá pa àfẹ́ ọkọ̀ wọ́n gun nǹkan wọn bá apá àfẹ́ náà wọ́n padà gun ọkọ̀ one sixty million ntẹ́mi kan sọ náà ni pé pẹ́kẹ́ wa mọ̀ di ẹ̀bí wa ipe kìnnìkan kìnnìkan kìnnìkan kò yẹ kó rí bẹ́ẹ̀ o. ìròyìn ẹni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o hmm. ojú ìwé ìkejì ìkẹrìndínlọ́gbọ̀n page twenty six punch fún tòórọ́ yìí. alright à ń tẹ̀ sọ́wọ́ iwájú ẹ jẹ́ ká lọ sí ojú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn kan wà ńbẹ̀ tó jẹ́ pé ó tún fẹ́ banilẹ́rù díẹ̀ lórílẹ̀‐èdè yìí ni lórí pé kẹ́nìkan ti wọlé sí ipò gómìnà kí wọ́n sì kéde yìí pé arákùnrin lọ mú èyí tó kéré jù àti èyí tó tóbi jù nú ẹrù rẹ̀ mú kó o kúrò nílé iṣẹ́ ìjọba kẹlòmíín sì bọ́ bẹ́ẹ̀. ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ni wọ́n ti káfàró báyìí o lórí ọ̀rọ̀ ìdájọ́ kan tó wáyé nípa ti ìpínlẹ̀ Kánò nígbà tí gómìnà wọn tó lọ sílé ẹjọ́ pé ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ìdájọ́ ẹlẹ́sìn mìíràn ni gómìnà ìpínlẹ̀ Kánò Abba Kabiru Yusuf ti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP iná ló ti tako ìdájọ́ kan tó wáyé tí wọ́n sọ ọ́ di mímọ̀ bí wọ́n gbé ń kéde yìí pé Yusuf Nasiru Gawuna ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ń ló yan ọyọ nínú ètò ìdìbò èyí tó wáyé kọjá ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹjọ́ ṣe ti wà lọ́dọ̀ ìgbìmọ̀ tó ń rí sí awuyewuye àbájáde ìsìn ìbò tẹ́lẹ̀ ìyún tribunal látọjọ́ tó ti pẹ́ tí wọ́n sì ti ń wọ sọ́tún wọ sósìn abálọbábọ̀ wọ́n ní gómìnà Yusuf ńbẹ̀ ló gbé ń rọ ilé ẹjọ́ pé ẹ̀ wá náà irú ìdájọ́ ẹlẹ́sìn mi wo lélẹ̀ ẹ kọ́kọ́ mú irú ìdájọ́ tó wáyé yìí ẹ wọ jù sẹ́gbẹ̀ kan kẹsì wọ́gilé nítorí pé kò tọ́ súnà òfin bíi tí òkò mọ̀ agbẹjọ́rò sí gómìnà olóyè wọlá wọlé ọládìpẹ̀kun n ló ṣe ní àlàyé ló kọ gómìnà yìí pé èyí ti ṣe tírú ẹ̀ fi máa ń wáyé ó ní ẹjẹ́ kìí sì lẹ́yìn ọ̀rẹ́yìn báyìí wípé òun ló yan yọ wọ́n ní bí wọ́n bá ti dìbò tán ìwé tí wọ́n máa fi ń dìbò wọ́n máa ń buwọ́ lù yí pé ọ̀dà o èmi ni aṣojú àjọ elétò òdìbò tó wà lẹ́kùn yìí o mo buwọ́ lu ìwé eléyìí ó yá o wọ́n láǹfààní àti múrúfẹ́ èsì ìbò tó wá láti ẹkùn ìdìbò bẹ́ẹ̀ yún polling unit eléyìí kí wọ́n sì lọ́ọ́ ṣí pẹ̀lú àwọn èyí tó kù àkórajọ papọ̀ àwọn àbájáde èsì yìí ni wọ́n ti wá kéde pé tọ̀ èsì báyìí ni lámọrin gbé jáde èsì báyìí ni làkàṣègbè gbé jáde ìgbà tí wọ́n sì lọ kó èsì ìbò àkọ́kọ́ jọ wọ́n ní wọ́n ti rí pé àwọn èrú kan ti wà ń bẹ̀ inú wọn ṣe wá lọ kéde ẹni tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC ipe òun lórí ṣe lóore bó sì ṣe jẹ́ nínú òǹkà náà rèé wọ́n ní iye àwọn ìwé èyí tí wọn ò buwọ́lù tí wọ́n sì kà mọ́nú ètò ìdìbò ó jẹ́ ẹgbẹ̀rún márùnléní ọgọ́jọ ó lé díẹ̀ one hundred and sixty five thousand six hundred and sixty three ẹgbẹ̀rún márùnléní ọgọ́jọ ó lé ẹgbẹ̀ta àti mẹ́tàléní ọgọ́ta iná ni ìbò tí wọ́n sọ pé Yusuf ní ńlá kójọ papọ̀ àmọ́ ìbò tí wọ́n yọ kúrò nínú ti ẹnìkejì rẹ̀ tí wọ́n bá ti yọ àwọn ìbò yìí tí wọ́n buwọ́lù kúrò nínú èyí tí wọ́n buwọ́lù ìbò tó kún kéré sí ìbò ẹni tó tẹ̀lé tí ṣe Yusuf tọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní fún ìdí eléyìí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ń ló wọlé èyí tó ṣe àfihàn rẹ̀ yìí pé àwọn èyí tí wọ́n buwọ́lù inú ìwé tí wọ́n fi ń kó èsìn ìbò jọ tí wọ́n kéde òun mọ̀kàrúrù ti wà ń bẹ̀ nu ni wọ́n ṣe yọ ọ́ kúrò tí wọ́n bá sì ti ṣí òǹkà rẹ̀ tí wọ́n yọ ẹni tó tẹ̀lé tó ní ìbò tó máa gbéra ju tiẹ̀ lọ iná ni ẹni tó rí ṣe lóore nínú ètò ìdìbò nu fún ìdí èyí ni wọ́n ṣe kéde ọmọ ẹgbẹ́ òṣèlú APC yí pé ìwọ ló Nasiru Yusuf Gawuna tí wọ́n sì sọ fún ẹmọ ẹgbẹ́ òṣèlú NNPP Abba Kabiru Yusuf yí pé kóun kó gbà tiẹ̀ kó sì gbalé lọ ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ máa fa tatantoto ní ìpínlẹ̀ Kánò ṣùgbọ́n ìdájọ́ kò tẹ́milọ́rùn lórí rẹ̀ wọ́n sì ká fàróná tí ò tí ì wáyé. ẹ jẹ́ ń dékọ̀ àkété bá àkókò rọ́kọ̀ àdékò kódà bá a rọ́kọ̀ bọ́kọ̀ ò lépo èkó ò lè dín lọ hmm. lẹ́kọ̀ọ́ fara wọn ń tẹ̀tẹ̀ lọ́wọ́ ìròyìn méjì ní mùní o ìjọba èkó ti kéde pé àwọn ti gé ìlàrin owó ọkọ̀ tí àwọn èèyàn fi ń wọ BRT dípò ìlàjì tí ìjọba kọ́ gé tó sì ní kí wọ́n máa sọ làjì látàrí báwọn ará èkó ṣe ké tantan pé a ah, owó ọkọ̀ pàápàá BRT tí àwọn fi ń wọ ọkọ̀ ní èkó pàápàá ọkọ̀ BRT o pé kí ló dé tí ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n tún fi dá owó ìpadà sáàyè ẹ̀ ṣe bí ṣáájú òun náà ní ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n ti gé ìlàjì kó nu owó ọkọ̀ BRT táwọn ará Èkó ń san wọ́n fèyí ń ṣe palliative pé kí wọ́n fi pa ta ẹnu gẹ́gẹ́ bí ti ìròyìn gbé ní àná ti ṣe ọjọ́ ajé Monday wọ́n ní àmọ́ látòní ti ṣe ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ìdá kan nínú mẹ́rin tí ṣe ìlàrin owó táwọn èèyàn ń san ní ìjọba mú kò lórí ẹ̀ twenty five percent discount òun náà ni ìjọba ni ó ti gbé ní ìgbésẹ̀ fún àwọn ará èkó bẹ̀rẹ̀ lónìí ti ṣe ọjọ́ kejì oṣù kọkànlá twenty twenty three nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àjọ tí ń rí sí ìgbòkègbodò ọkọ̀ pàápàá ti BRT àjọ Lamata àjọ Lamata ní èkó ni wọ́n sọ̀rọ̀ pé lóòótọ́ àjọ Lamata ní aráàlú ti láata kínní tí ó sì ti dùn mọ́ wọn lẹ́nu àmọ́ pẹ̀lú bí nǹkan ṣe rí ìdá kan nínú ìdá mẹ́rin owó ọkọ̀ ní ìjọba lè bá wọn gé kú o. No, kí omi ó mọ̀ bá mú gbogbo ẹ̀ máa tàráàlú àti ìjọba lọ́wọ́ ìròyìn ẹni pé tọ̀ káti ẹ̀dúpẹ́ o lọ́wọ́ ẹni rí ní mọ́jú èèyàn ní owó bí èèyàn wà lẹ́kọ̀ọ́ ìkan náà ni ìròyìn kan ti ń jáde àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ti rọ mínísítì ọ̀rọ̀ yìí ti di kíṣòbíà ó tó dégbò ká ké sí olúgànbe wọ́n ní yàtọ̀ sí ìṣòro lílá fínfín rúnrún àwọn egbòogi burúkú ahọ́nilé ìmọ̀ yìí bí ìṣọ̀wọ́ àwọn èwe bí wọn ò ṣe rí ilé ẹ̀kọ́ gbà lọ tó fi jẹ́ pé àwọn ọmọ tí ò sí ilé ẹ̀kọ́ out of school children ní nàìjíríà ní fojoojúmọ́ ayé pọ̀ sí nǹkan sọnù ni fún nàìjíríà abẹnugan fún Lagos chapter àjọ tí à ń sọ yìí adéọlá adéríbigbé níbi ètò pàtàkì tó wáyé lóṣòdì sọlọ ìjọba àbílẹ̀ òṣòdì sọlọ òun náà ló ti kan sára sí ààrẹ bọ́lá tinubu pé ó tiẹ̀ gbé ìgbésẹ̀ yíyá kó lára ara wọn èyí hùn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ìdàgbàsókè ọ̀rọ̀ ọ̀dọ́ wọ́n yà kó lára iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ààrẹ ìdárayá ẹ mọ̀ pé àkànpọ̀ òun náà ni wọ́n tẹ́lẹ̀ youth development àti sports òun náà ni federal ministry tá a ní tẹ́lẹ̀ àmọ́ nísẹ̀yìí kálukú ti ṣàwo tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ministry of youth development ọ̀dàdúró ministry of sports ó ti dá dúró àmọ́ ní ti ministry of uh, youth development ibrahim tí wọ́n fi ta kókó bẹ̀ làwọn ọ̀dọ́ ni wọ́n lù lọ́gọ̀ọ́ ẹnu pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa o ọlọ́run ti bá a rú re báyìí kọ́ sọ̀ọ́re ni ara ọ̀nà tí ó sì fi sọ̀ọ́re ni kó wá ojútùú sí n ti mú kí ojú àwọn ọ̀dọ́ nàìjíríà ọmọ pọ́n kànnàkànnà kí wọ́n máa kẹ̀ bíi iwin kí wọ́n sì máa ṣe játijàti bí ẹni àbìlú ti rélù tí a mọ̀ sí egbògi olóró búkúbúkú yìí kó tètè wá ojútùú sí ìròyìn yẹn ń pé tọ̀ ọlọ́run wọn bá wa ṣe gbogbo ẹ̀ á lọ sí ojú ọjà á padà dé tá a bá padà dé hmm. Sàámú tá a bá fẹ́ padà dé ṣé wàá ń gbẹ́rẹ́ pàkó ń tá fẹ́ sọ. ọ̀rọ̀ ẹlẹ́nu ṣóńṣó àti part two PMS ní oh. ìpínlẹ̀ Ọ̀yọ́ á dé bẹ́ẹ̀ á ẹkùn agbègbè Liberty Academy Road náà kankan báńbáwọn àmọ́ ẹja dojú ọjọ́ PMS ta síngbẹ́rẹ́ ìpàkọ́ hmm. lánàá hmm. nípa àwọn tí máa ń dó ìdókùdó hmm. tí wọ́n fi gbogbo ìdókùdó tí wọ́n fi gbogbo etí náà ronarona nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi ṣe gàráàjì à ń padà bọ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ọlọ́run ẹlẹ́dà tó dàgbò ilẹ̀. aha orí òkè ọlọ́run kọ́lé last quarter ti ọdún twenty twenty three tó ti ya. the holy flock of christ district one a headquarters èbúté mẹ́ta pé gbogbo ènìyàn sí orí òkè ọlọ́run kọ́lé last quarter ti ọdún yìí. pẹ̀lú ìrìn àjò àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje tá a bẹ̀rẹ̀ sátidé ọ̀sẹ̀ yìí fourth november twenty twenty three pẹ̀lú àkànṣe àdúrà ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́. nínú ilé àdúrà wa number one a ìyáàgàn street èbúté west lagos. ṣàwọ́sẹ̀ parí rẹ̀ sí orí òkè ọlọ́run kọ́lé akínyẹlé akínyẹlé local government ní state ní friday friday ọjọ́ kẹwàá oṣù yìí tenth november twenty twenty three. bẹ̀rẹ̀ láti agogo mẹ́fà òwúrọ̀ di òwúrọ̀ ọjọ́ kejì. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orin ẹ̀mí ijó àti àdúrà tí ń gbà wàràwàrà pẹ̀lú àkórí ẹ fi ìyìn fún olúwa ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun àánú rẹ̀ dúró láéláé. psalm one oh six verse one nítorí náà ẹ wá ẹ jẹ́ kájọ fi ìyìn fún ọlọ́run ọ̀gá ògo. wọ́n kájọ yin ọlọ́run lógo kí o sì gba oore ìparí ọdún jésù ń dúró dè ọ́. jésù ni olúwa. ìwádà ẹ̀wà wọ́pọ̀ ìgbàlá náà kù sí. omi yóò lọ ta o swap. good water is life. ẹ o omi labu wẹ̀ omi labu mu ìdí gan nìyí táwọn àgbáríjọpọ̀ nílé iṣẹ́ tó ń pèsè omi inú ke àti omi inú ọ̀rá tó mọ gaara association of table water producers ìbàdàn chapter ṣé kí gbogbo aráàlú àti nípa pàápàá jùlọ wa tẹ̀ ń bá wa ra omi inú ke àti omi inú ọ̀rá. àwọn afásitì yìí ṣe lálàyé fún yín pé ẹgbẹ́ atwap tí wọ́n pure water látọ̀rí bátò nǹkan tá a kàn ṣe ni yòókù yóò bá yomi tó wà ní báàgì pure water kọ̀ọ̀kan látọ̀rí ogún ìyẹn twenty pieces of pure water tó wà ní báàgì kan tẹ́lẹ̀ yóò di mẹ́rìndínlógún báyìí o sixty pieces of sachet pure water yóò bá wà nínú báàgì kọ̀ọ̀kan báyìí o two hundred. ní nọ́mbà fifty five liberty road àdójúkọ lànà house òkè àdó ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero seven four two six one six six four tàbí zero nine zero six eight one two five five zero zero fly safe kọ́kọ́rọ́ rẹ láti kàwé lókè òkun. ọlọ́run mímọ̀ tí ó ṣe shit. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe ńlá joeli oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí orí náà fáàrí báíbá twenty twenty three ọlọ́run tó ń ṣe ohun ńlá ló gbin igi fáàrí báíbá tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàrí báíbá èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pàkẹ́tì mọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ blọ́gọ̀ bíi tirẹ̀ láti ìdáríjì ọ̀ṣun reverend gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs c o ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé àwòtí mọ̀lété ìbàdàn jésù ni olúwa. táyé mi yóò fi béèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bá nu ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé ìgbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezers ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics ẹ̀ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. kẹrìnlélọ́gbọ̀n àfinimọ̀nà ìjọ sunfil apàkórí ẹ̀ ní. a ti fi mí lọ́lẹ̀ mo dúró gbẹngbẹ́n. aṣọ mi dolórí pẹ̀lú ìmọ́lẹ̀ mi máa la. ọjọ́ Jímọ̀ yìí nọ́fẹ̀mbà tírì ni àìsàn ìfilọ́lẹ̀ ọmọ èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú àtúnṣe àkọsẹ̀dáyé àti ìyípadà kádàrá lórúkọ àlá. àwọn ọ̀dọ́ ni wọ́n mọ̀ ṣe àgbéyẹ̀wò ìlànà ìbọ́lọ́ǹgàdé ní ọ̀sán sátidé tí ṣíde àjọ̀dún láti gba àṣẹ ìdólórí yóò tẹ̀lé lówùrọ̀ sunday yìí pẹ̀lú àsìkiri ohun àsàlátù túnde jáde ìrọ̀lẹ́ àlárúbà eleven ìbàdàn láago mẹ́ta ọ̀sán fún àjọyọ̀ ìdásílẹ̀ ìjọ àti farahàn àlèmúrúsídì grand sheik tìjọ sufi master tìjà kébìlẹ̀ pẹ̀lú àwọn wàlíì làmárà àrùn november three to eleven aago mẹ́sàn-án àtàgò mẹ́rin ìrọ̀lẹ́ nínú city sawia gbọ̀ngàn wíbẹ̀ jẹ́bẹ̀ ti sufi muslims in light headquarters number thirteen sufi way scott camp challenge ìbàdàn sufi festival twenty twenty three ìgbàlà ìwòsàn ọ̀nà àbáyọ àtiṣe ìyanu Hello, mommy. Don't hello me, Yinka. Why have you chosen to remain like this? What is it this time, mom? Your wife called me earlier today crying over the phone. She says she's tired of your attitude towards everything, including the kids. Mommy, is that why you called me? Don't let me change it for you too. Oh. You people should let a man breathe. Yinka! Yinka! Being a man is much more than just a gender. Bíbá lọ́wọ́ kòkó ayé bó o ti rí láìsí àwáwí. Ìwọ náà máa bọ̀. Ẹ̀jẹ̀ Jésù yọ fún ọmọ láúláú tó sì gba ìyanu rẹ̀ táńkẹ́. Gbogbo ọjọ́ rí wádàá ẹ̀sìn ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o. Tìwọ́ ẹ̀sìn ọ̀sẹ̀ yìí máa lágbára. Ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n bá o tẹ máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ. lábẹ́ ìfòròyìn bàbá wa olùgbàlejò apostle joseph dàpọ̀jọ́ general overseer telephone zero zero three three four four five one two one ní pdp evangelical church lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sì mọ̀lẹ́tẹ̀ ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu ẹ̀mí mímọ́ ìjọ the lord city gospel grace ministry possibility chapel ọ̀yọ́ ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ètò ìmú àyànmọ́ ẹni bọ̀ sípò wákàtí márùn pẹ̀lú ọlọ́run àkórí ètò yìí ni ìṣe olúwa sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún yìí ni ó wáyé bẹ̀rẹ̀ láago méjì àárọ̀ sí méjìlá ọ̀sán ní the lord city gospel grace ministry possibility chapel ọ̀yọ́ ab event center old ọ̀yọ́ ìbàdàn expressway ìdí ìgbà ìlọ́ra àwọn tí jésù olùwọ̀n ni pastor adébáyọ̀ taiwo pastor biodun adélàjà oníwàásù tó ń lọ pẹ́jà yóò bá ajínrere ìlàjà akíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ tó fi mú olùgbàlejò pastor enoch fọlọ́runṣọ́ ọkọ̀ fẹ́ńbẹ́ tí ó gbé wa láti ilé epo fort oil owó dí ọ̀yọ́ bákan náà láti inú ọjà ìlọ́ra ìlọ́nà special destiny clinic five hours with God organized by the Lord City Gospel Grace Ministry possibility chapel Ọ̀yọ́ theme acts of God on Saturday 11 November twenty twenty three at seven a.m. to twelve noon venue the Lord City Gospel Grace Ministry possibility chapel Ọ̀yọ́ AB event center old Ọ̀yọ́ Ìbàdàn expressway ìdí ìgbà ìlọ́ra Ọ̀yọ́ free buses available at Fort Oil filling station Owódì Ọ̀yọ́ town and the Lora market square Ìlọ́nà host is Pastor Enoch Fọlọ́runṣọ́ you are blessed as you come Jesus, Jesus is Lord. Is Lord. Is Lord. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing ni fáínálì ẹ̀ tí pọ́ǹpì tó kórede tọ̀tẹ̀ yìí gàlágà jù. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi níbi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. A royal majesty. ẹ gbáradì àsìkò tó ti tó. tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three. èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dá díẹ̀ wà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́. ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand tó ti ṣe tán láti gbà wá lálejò. nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn. omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tótó and sports resort. ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà máa mú iye tayọ lóòrèkóòrè fọ́ọ̀mù ìkópa ti wà lẹ́ka akéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn pé zero eight zero three seven one seven eight zero four three dídádí ẹwà fomidẹ tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three yóò wáyé lọ́jọ́ kẹwàá oṣù kejìlá nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidẹ tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìbàdàn tiwa one zero six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm. ajá balẹ̀. ajá balẹ̀. tí wọ́n bá wọn sọ ní àná bí kùkù kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kùkù á yanṣẹ́ lódì o á ní yanṣẹ́ lódì o èyàn bí gómìnà bá tètè dá ẹgbẹ́ òṣìṣẹ́ lóhùn nípa pé owó pàjáwìrì tí wọ́n ní kí wọ́n fi lé orí owó oṣù bẹ́ńbélé ká fi pata ti palliative ti ṣe èyí tíjọba kéde ẹ̀ ìjọba àpapọ̀ wọ́n ní kí gómìnà ó tètè ṣàlàyé bí wọ́n ó ṣe rìn ńgbà tó dàná gómìnà ti papà lanu wọ́n sì fọhùn pé twenty five thousand naira ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n naira ni wọ́n ò fi lé e fún òṣìṣẹ́ ọba ìpínlẹ̀ ọ̀yọ́ kọ̀ọ̀kan àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni ó gba fifteen thousand on tọ́ọ̀sì bí àṣà kà wọ́n tí wọ́n fi lé orí owó tiwọn ìfẹ̀yìntì wọn kẹwàá mọ̀ owó odidi oṣù mẹ́fà gbáko òun náà ni wọ́n sì fi gbà wá yàtọ̀ sí lẹ́yìn o ńgbà àwọn òṣìṣẹ́ wa ń béèrè pé ẹ̀rẹ́ kan ń bò lẹ́ bẹ̀rẹ̀ sí san ti ètẹ́ǹsó ní twenty five thousand gómìnà ni ẹ láti October ni oṣù October ni làwọn òṣìṣẹ́ ń fọ̀rùn lábẹ́nu pé ah October kẹ̀ gbèsè ti wà ńlẹ̀ gbèsè ti wà ńlẹ̀ o. Hmm gómìnà bá bú ẹ̀rín pé ó da ẹ̀jẹ̀ àṣẹ báyìí sẹ́wọ̀n pé gbogbo nǹkan la gbọ́dọ̀ tọ̀ nílànà mọ̀tọ̀sẹ̀ tọ́lọ̀yọ́ ẹ̀yìn ẹ̀jẹ̀ garanti yín pé abel lóṣù October ayé bẹ̀rẹ̀ sí ní rí yín hundred percent sẹ́wárí ti September tẹ wá wò pé ká sun ẹ̀yìn lọ bẹ̀rùn ẹ̀ẹ́n bóyá lẹ́yìn ọ̀sẹ̀ méjì sí àsìkò tá a wà yìí á yanjú eléyìí náà àbátọ̀ October ń wàásù ẹ̀jẹ̀ àti ẹ̀kọ́kọ́ ti bẹ̀bẹ̀rẹ̀ làwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ bá má tẹ̀ ọ́ ìròyìn yẹn ni pé àwẹ̀ o hmm. ẹran tí àwa náà o ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀ sọ pé ọ̀pọ̀pọ̀pọ̀. ọ̀pọ̀ ó sì sàn alright ọ̀rọ̀ PMS season two tí a sọ lẹ́ẹ̀kan. ok. Uh, orígun ti ẹlẹ́yẹlé kó tó fi èyún kun orígun ẹlẹ́yẹlé bẹ́ẹ̀ bá ń lọ sí ọ̀nà èdò ológun ẹrú nǹkan kan ojú ọ̀nà yìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ ojú ọ̀nà ọ̀hún bí wọ́n ṣe ṣe ó rí bákan kò fẹ̀ tó hmm. ọ̀nà rò ṣùgbọ́n nínú ọ̀nà tó jẹ́ pé. ọ̀nàrò mm, tóóró ni wọ́n ń pè bẹ́ẹ̀. ọ̀nà tóóró báyìí bọ́ba ti gbọ́ nàrò tóóró ọjọ́ra wọn. bí mọ́tò méjì bá dúró sí ẹ̀gbẹ́ ara wọn wọn ò gbọ́dọ̀ lọ jọ pọ̀ wọn ò gbọ́dọ̀ papọ̀ jọ lọ tí wọ́n bẹ́ẹ̀ lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ kó ara wọn. ọ̀rọ̀ ọ̀nà tóóró ọ̀nà èyè kọ́sẹ́lẹ̀ mẹ́wọ̀n mm, mm, ọ̀nà tóóró ọ̀nà ewu ni bẹ́ẹ̀. ọ̀nà tóóró ọ̀nà ewu ni nínú ọ̀nà tó wá tóóró ọ̀hún náà èyí táwọn èèyàn tó àwọn náà ó ṣètò ọrọ̀ ajé wọn lóòótọ́ o mm. àmọ́ ṣẹ́rí tẹ bá ti fẹ́ tẹnubọ̀ ọ̀nà ológun ẹrú ń báyìí ilẹ̀ tó wà lọ́wọ́ ọ̀tún ilẹ̀ ìjọba ni tí ò mm. sí nǹkan kan bẹ́ẹ̀ o mm. kó tó di pé yóò dọjọ́ iwájú tẹ́ pẹ́ ta ẹ fi ṣe kọ́ńplẹ̀sì o èmi ló dé tí wọn ò lè mú bíi bóyá sáré ilẹ̀ méjì ń bẹ̀ ẹ̀yìn ọlọ́kadà àti márúwá àti micra ọ̀ya ẹ̀ bọ́ síbẹ̀ Ah, ibi inú ọjà tó yẹ mm. kí àwọn onímáìkírà tó ná agbègbè dùgbẹ̀ mm. eh, challenge nǹkan kan náà mm. wọ́n máa wọlé sí ẹ̀bá ọ̀nà náà ni ẹjọ́ sódìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ míì tó lágbára bá tó ṣẹlẹ̀ ńbẹ̀ ká tó mọ̀ ni mm-hmm. tẹ bá rí kọ̀ǹgílátọ̀ tó bá wọn ṣe bẹ̀ ń gan náà mo rò pé <laughs> bóyá láti Kotonu náà ti wá. <laughs> àwọn ará Kotonu mọ̀ máa ń ṣiṣẹ́ dáadáa ẹ jẹ́ àmọ́ tá à ṣe o. wọ́n ṣe ó dájú ní kò yẹ débi pé <laughs> n ò kì í ṣe bíríìjì o ṣùgbọ́n wọn ò lè link ẹ. ṣé ọ̀bẹ rẹ lé wọn fi rẹ́bẹ̀ ni. sórí ẹlẹ́dàá ọkọ̀ mi ọ̀dà fún kọ̀ǹtrátọ̀ tó ṣiṣẹ́ <laughs> torí torí wọn ti fẹ́ gba swamp lọ́wọ́ mi kábíyèsí kéjì máa lọ lọ lulẹ̀ ńbẹ̀ lókun ibẹ̀ yẹn ó dàbí ẹni pé wọ́n ti wọ́n dọ́gbọ́n máa ṣe odò díẹ̀ kábíyèsí sí ojú títí ọlọ́dà tí mọ́tò àkọ́kọ́ ra fi sùúrù ó lè lọ geere ìrìn àjò tí ò yẹ kó tó bí two seconds kó kọjá láti lè gbọ́ abẹ. lọ́jà mi o. <laughs> ẹ má mà tí à ń rodo mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá tí à lọ tìmọ́ tí ẹ sanwó ẹ o. <laughs> wọ́n ti pín títí ọlọ́dà méjì all right. pẹ̀lú kọ́mọ́ pé wọ́n náà rọ́wọ́ mi o bá a ṣe ń kásẹ̀ àjàbalẹ̀ ńlẹ̀ lóòrọ̀ tòní etí tọ́gbà ló àmọ́ gbá bọ̀ fúnra mi mo pe ikọ̀ PMS ní àná hmm. mo pe ọ̀kan náà àwọn olóyè àgbà hmm, alàgbà Gbádébọ̀ kílà Mm, kílà àwọn KILA ni o alàgbà Gbádébọ̀ kílà àwọn náà ọlọ́run ṣe wọ́n ní ilé ní bolúwàjí mo wá fẹjọ́ àwọn onímọ̀ọ́kìrà bolúwàjí junction tó gbẹnu lé express mo wá fi sùn wọ́n mo ní à bàbá kílà ẹ mọ̀mọ̀ jẹ́ káwọn onímọ̀ọ́kìrà ti máa dúró ní ẹnu ọ̀nà táwọn èèyàn ti fẹ́ yàǹbolúwàjí kúrò lẹ́sprẹ́sì ẹ mọ̀mọ̀ jẹ́ wọ́n sọ yín ní ẹnu ẹ̀yìn tẹ́tún jẹ́ executive PMS mo wá ṣàlẹ́ǹjì wọn mo ṣàlẹ́ǹjì wọn ni hmm. mo ní alàgbà ẹ bá mi lọ́wọ́ tọ́mì bí wọ́n bá pè nǹkan ní park manage eh, PMS park, management system. system mo ní ṣe tíkẹ́ẹ̀tì tẹ̀ ń bá ìjọba ajá nìkan ni wọ́n ní kẹ́ ẹ mọ manage ni àtẹ̀yàn tí ọgọkọ̀ hmm. àtọkọ̀ tí wọ́n gùn àtàwọn bùdókọ̀ tí wọ́n ti mọ̀ páàkì ṣe bí gbogbo ẹ̀ wọ́n ní ẹ manage mọ́ ara wọn àwọn èèyàn tí wọ́n jó ní máìkà tí wọ́n ń páàkì ìpákùpákà kiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí sẹ́ẹ̀ni mọ́nẹ́jì àwọn náà ni kí wọ́n mọ̀ sí àwọn ẹ̀mí lófò kí wọ́n mọ̀ sì sọ ìpínlẹ̀ ọ̀yọ́ ní ẹnu wọ́n wá ní lọ́gán bí mo ṣe ń sọ yìí àwọn náà sùn àwọn náà wo pé ìgbésẹ̀ pẹ̀lú alága PMS nípínlẹ̀ ọ̀yọ́ tọ́mì pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn tó bá sì kọjá àyè wọn nínú àwọn ọlọ́kọ̀ pé ẹ̀yìn àwọn ọba wọn wá ṣáìsì wọn níwájú òfin